ìṣẹ́lọ́n kún ọba náà bí ní àtàwọn ará lè àtàwọn sọ̀fábà rẹ̀ àmìṣẹ́lọ́n ọba kúrò àwa náà pẹ̀láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmọ́ ẹlẹ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti dàgbà ọlọ́mú tí a sànú wa láìsàlọ́kẹ́ àmọ́ síra tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni nínú ni hukbat min at-tarikh ma bayna wafati ar-rasul إلى مقتل حسين سنة واحد وستين هجري هجرية وني أسخطوك دي ننوتا láàrin ìgbà tí àwọn israeli sí ṣáàkù tó fi pàtẹ́ ní àhùsí na masina alì radiyallahu anhuma ní 61 years after hijira tí a fáwa usman ibn muhammad al-khamis tó kó àwọn ọ̀rọ̀ náà jùkọ́lọ̀ bá sàfà ní sàrẹ̀ torí nínú àánú ọlọ́ọ̀bá afẹ́gbìyànjú níwọ̀n bá gbá rẹ̀ láti tírètì àwọn ìtàn táwọn yẹn ń pa tí wọ́n ń sọ fún pa àwọn ọ̀pọ̀lọpọ̀ rọ́mbẹ̀ nínú sí lọ náà nìyí ìdára àwọn tí wọ́n bá tọ́ pa lórí iṣẹ́ tí wọ́n tírètì àwọn tó ń ṣẹlẹ̀ àgbẹ́bọ̀ àtọ̀lù sáàdì lábẹ́rẹ̀ láàárọ̀ ní page 104 بقل عثمان بن عفان رضي الله عنه سيدنا عثمان بن عفان رضي الله عنه مصطفى أكبابة ولو كان كما إلى ذلك ردفتنا عليه قال بسم الله الرحمن الرحيم بعد أن أوثرت هذه الأمور على عثمان ثم ترمى جوابها يا جواب قوف جواب فعنت فوسنا عثمان خرج الناس من أهل البصرة إذا كتبوا بعضوان تشنيع والدنيا أما أرى لنا نوله خرج أناس من أهل البصرة أمر بصرة وكان من أهل كوفة أمر كوفة ونجد وناس من أهل مصر كما كانت على عباس مصر عاش أفريكا وعين إلى المدينة في سنة خامسة وثلاثين ومن إلى المدينة 55 years after هجرة يعني ببو على إبراني أكثر 55 years من خمسة كل عيتنا في سنة خامسة وثلاثين من هجرة النبي صلى الله عليه وسلم يظهرون أنهم يريدون الحج nǹkan bí yáwọn yẹn nípa nǹkan sí hajj wọ́n múra bí àpọ̀n sí hajj ni wọ́n yẹ di nǹkan mí sínú wọ́n fẹ́ sí hajj wọ́n láwọn fẹ́ sí ziyara sùkú ni wọ́n lọ iná nìyẹn قد أبطنوا خروج على عثمان رضي الله عنه وأرضاه أما أرسلوا وعمد مدينة قالوا يدان كاروني ودي وفيه قام سنو اختلف في عادهم أما فاني يقالوا لي مكاوة mélòó ni wọ́n kílá innahum alfan min al-masra alam al-masra wọ́n ni láti lè misr láti egypt ní àwọn من آل كوفة أما تتع كوفة والفان من آل بصرة أما تتع بصرة وقيل إن كل الألفان والقائد بموقع وجوات تتع وناله على قول وكيل غير ذلك عندنا قصص كمية كتير بدأت هناك إسرافية بالكركيكا بسبب كوكا أكوان باي تاكي باي نوكسي ونكاين بابون بالو ولكن ولكنهم لا يكلون عن ألفين ولا يزيدون عن ستة آلاف بأي من الأحوال ما هو less than 2,000 مدجو 6,000 لو وخلوا مدينة دخلوا مدينة اسلموا هو المدينة كان أولئك قوم من الفرسان قبائلهم جاءوا عدل عثمان إما بتهديد وإما بقوة أو أي ما سبروا مدينة أو سيدنا عثمان كنا أمير مؤمنين إما كلوها ليجئ ليري وإما كل عبارة وأثر البيت عثمان رضي الله عنه في أواخر ذي القعدة وفي سن عثمان سن عند حوص عريس نتعري ذي القعدة كان هو رفق على السيادمة ودن المدينة وحيم واناني رفق يعني يفعل ذات الزيارة مدينة كامل بطن والله ني اواجه ọjọ́ القعدة كيفني واسمالي وصني عود عريس أمروا أن يحلق نفسه من الخلافة وأنا أصل أبشن كل زين فمعرف كل زين من الخلافة واستعمروا واستعمروا الحجار إلى سماء مئة وثمانية عشرة من ذي الحج ما في ما في ذلك أنا أم عرسيه títí láti gba ìparí zulukada yẹn bí di eighteenth of zulukada àti ìparí ṣe hajj هو يوم المقتل عثمان رضي الله عنه ọjọ́ 18 of zulhijjá ẹgbẹ̀rún pàtí na ọ̀sán radiyallahu anhu ọ̀kílá iná ìsámara arba'ina yawman wọ́n ni gbogbo yẹ́ fi ṣe ìṣẹ́ náà ọ̀sán mara yìí ń jẹ́ 40 days قيل غير ذلك او من عكفنا يعود بيلو ولكنه لا يزيد على واحد او اربعين يوما ابو ابو بنا سوان بيستو لما اسر عثمان في بيتي منع من صلاتي الله اكبر بل ومن الماء ضاعت سيدنا عثمان ملي وقف راتب الواكب ما فلاتني ومن من الصلاة وقف ما تقول قالوا من الماء كل وقف ما تقومي تقومي كان كان يصلي بالناس رجل من أئمة الاستثناء أراكم الجمعة وفتنا ينيك باون يقول لهم الإمام الثلاثي حتى إن عبيد الله بن عدي ابن خيار دخل على عثمان فقال حتى سيدنا عبيد الله وما عدي وما خيار ولباسن عثمان اللي وضعك قال يصلي بالناس لإمام الفتنة فماذا تعمرنا وعمير وعسر به أنت من كفهم يا يعني إمام الفتنة عسر ورزق قال الصلاة أحسن ما يؤمل الناس أنت كنت شكدا تون كما شيء فجاجني من أحسن الناس أحسن معهم لكن شو لدى يشتدون قدوما فإن أساءوا فاجتنبوا إساءهم سبحانه واكم لا القراء بابا عاكم إليه أوافا سنة في موكي أعطيها لك يوم ليوم بدع بسم الله سبحانه يقول أما فأسك تكبر بدع لأيه أما خوارجي أما قتلنا عثمان فات إمام البخاري رحمه الله أفضل الباب باب الصلاة خلف مبتلي رهيب يكون باب في باب الصلاة خلف مبتلي يبقى في مثال كلا يوني بلا عدي ومزافر ايوه نعم له فضل ورايه ان اخرج البخاري كتاب العذان باب امامة المفتون ابي مبتدئ اودي أيوة. وقد دخل بعض أصحاب الرسول صلى الله عليه وسلم بيت عثمان كلهم يريدون الدفاع عنه فأنا سألت مدينة قولي لدخل عثمان ففي أجاب أبو مسيوان أولي تلاد له أجاب أبو مسيوان أبو مسيوان وكان من أسهل الذين دخلوا جلسوا عنده في بيته حسن بن علي إنه أطب موجب سيدنا عثمان مش حسن عمر سيدنا علي وحسين بن علي عبد حسين بن علي وعبد الله بن الزبير عبد الله بن الزبير وابو ابو هريره سيدنا ابو هريره ومحمد ابن طلحه محمد بن طلحه ابن عبيد الله الحجاج وعبد الله بن عمر قد شهروا سيوفهم في وجه الله بقات وانا يعومي وجد وعود العوين الذين ارادوا قتل عثمان رضي الله عنه وفق سيدنا عثمان رضي الله عنه وكانت ام المؤمنين صفية على بغدة يقود امولاها كنانة او اشتر ضرب وجه البغله قالت ردوني لا يفدعني عاب القلب الله أكبر سواء اللي ما هو يعوان نبي محمد صلى الله عليه وسلم كان كل سفيا قلنا جلتون أنا بيقول بقى ماما بقى سيدة عائشة هو ما كان جوا هو ما كان لنين مدينة أطلقوا مسلمين خمسة في حاج láti ní oṣù ṣàwà làwọn ti múfù kòdínà dínà lọ sí makaro sí àjíjí yẹwà àwọn náà wá gbé àgbà òfẹ́ wá sí ààrẹ òfẹ́ sí ìyára mọ́lẹ̀ mọ́lẹ̀ ààdì ni àwọn náà fi plan sí wọ̀nyí nígbà tí ó mọ̀ mọ̀mí ní sofia tó wá wá wà nù gbẹ́gbẹ́lá rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ tán kìí ní buwakini yẹn ọ̀kanú àwọn ọlọ̀tẹ̀yí sánkù ní ashar ṣe fi yẹ ìdá rẹ̀ gbá alfadira ọmọ ìmọ̀mìnì ni ọ̀rọ̀ fọ̀kára dọ̀dọ̀ ni ẹ̀kùnkà aláìsàdá ni ẹranko yìí mẹ́ ajá yìí mọ́gbà wà lálẹ́ fún mi bí mọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan ti ẹni yẹn ولكن عثمان امر الصحابه بعدم القتال àwọn tó bẹ́ẹ̀ jẹ́ àwọn yìí tí ń ná osman zọgbára àwọn ọmọ ọjà كوبروجا فإنه جاء في بعض الروايات أن الذين جاءوا للدفاع عثمان أكثر من 700 من أبناء الصحابة واتوا لفي بداية عثمان قال يسموا ذلك وما وسلم ولكن حتى هؤلاء 700 لا يسلون إلى عدد هؤلاء البقات على قول بأنه كان يقدر عندهم بألفين على الأقل أما سبحنا أعرف كي أوا لي وطوى قالوا التوائيت وواي وفي عدي وكيف جواني 2000 كرجلو أنا أقول لك أطول أقول لك أطول 60,000 2060,000 سواء جوان لمدينة وجوز سبحان الله وكيف أوا مدينة عن عبد الله بن عامر بن ربيعة قال قال عبد الله بن عامر بن ربيعة كنت مع عثمان في الدار بواقع له سيدنا عثمان ونون يرى فقال أعظم على كل ما أرى أن عليه سمع وطاعة إلا قف يده وصلائه ومن ممكن تنو قبون تموري نانك أمو ينقر سيدنا عثمان ودن تلعسره àmọ́ nìkan ọgbọ̀rọ̀ yọ́dà kò yẹ́dà owó gbogbo ọmọrọ̀ عن ابن سيرين قال انقل ابن سيرين قال جاء زيد بن ثابت الى عثمان رضي الله عنه فقال زيد بن ثابت رضي الله عنه وابخلنا عثمان وقال هذه انصار بالباب قالوا او انصار àwọn ramadina wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ na yóò fà pé in ṣe ta na kóna ansarullah ibaratin wọ́n sínú fún tọ́lọ́ká sí ìrànlọ́wọ́ fún ọba kọjá ansarullah ilẹ́mẹjì àmà kúnnà máa rasul sallam na kúnnà máa bá fi dúró sí àlẹ́bí sallam tí a jẹ́ àbúrú àwọn ara kọ̀rẹ́ ṣe fọ̀rẹ̀ sí lábí ó ti wọ́n náà قال عثمان فقال الأمر القتال فلا نرى كجع من صلمان أما القتال فلا كيف أبو جعبي بيع جامع قرآن فلا انت سيدنا عثمان سيدنا عمر قرآن سيدنا انت سيدنا قرآن àbíbí wa Muhammad sallallahu àkójọ táwọn musulman fi yíyọ jà síra wọn sára musulman para wọn ìdáyẹn òsì para sínú àkóbá ìtí àríkẹ́mọ̀ náà fi tó wọn á fẹ́ قد عاد تتعب ابو عبيال كده كده نسيب نمر من الخطاب ده يفقون كيف صبعني ما فعل بيها كوني كل ده مو ده مو ده مجي مجي, مجي كله يعني يعني يهود اني الحمد لله الحمد لله الحمد لله بالكف الرابع بالكف الرابع ولكن انت بالكف الرابع انا مدوك كم مسلمي كوني كم مسلمي يقولوا قريبي في اثنين تجرينو هو ما يهودني المجلوسي يهودني الحمد لله ìdílé náà ní súnà ọ̀fọ́nà tó láti avoid àmá àgbàgbà yíwọ́jú bá lọ ìgbàgbà yíwọ́jú bá lọ ọlọ́mọ sọ́nà ọ̀rọ̀ wa naam amma kitab fala wa dala ala dala ibn umar ala usman ibn umar ibn abdullah ibn umar al-bas ibn usman فقال عثمان يا ابن عمر أنا وما عمر منذ ما يقول هؤلاء كيف يوونا أجل فيهم كثيرا يقولون إخلاها ولا تقتل النسب وني بو خليفة عليه يقول يا ليبا رزاين يقول على إسبيع وقعني فقال ابن عمر ابن عمر إذا علتها محمد أنت في الدنيا فلا وقعه tó bá fi gbọ́ fífún wọn kọ́ ọwọ́ fi gbọ́ rẹ̀ sọ́mọ̀ gbílẹ̀ ayé lọ béèrè ẹwọ̀n kẹta abẹ́rẹ́ mi ló mọ̀ sọ̀kùn tó bá fi gbọ́ fẹ́ fún ọkọ́ tó bá bọ́ kàlífà rẹ̀ ìṣòwò òtí bèrè náà àmì tó mọ̀ kọ́ sí dúníyà sọ́mọ̀ gbílẹ̀ ayé lọ béèrè sí ní pàà ọ̀rẹ́ wa ọ̀kára òsùnmọ́nù rárá mi mẹ́gbílẹ̀ ayé lọ béèrè كان عبد الله بن عمر بضل فلا أرى أن تحلى قميصا مسرها الله ومسرح الله بها له تكون فتنة سنة كلما كره قوم خليفتهم أو إمامهم خلعوها خلعوه سنة اسمها زبدان وكل مين وعارف كيف كيف كيف كيف كيف كيف كيف كيف كيف كيف كي sọ̀rọ̀ ìdí bá fi ẹ̀wù tí pọ́lọ̀ bá lọ́wọ́ fún yín ọlọ́wọ́ ẹ̀wù khalifa fún yín tí bá fi wá bọ́ọ̀lẹ̀ ẹgbẹ̀ sí nàmì kalẹ̀ ni gbogbo wà táwọn yàrá ti tẹ́ ìmáàmù wọn máa tó bá ti sájú wájú ọmọ olùkọ́ ìgbàáyì èyí ìgbàáyì Usman Usman tó ń dájú ni wọn náà ọba tí bá ti sunna Usman àkàrà Usman lè abéèdè àwọn ọmọ ọ̀dọ́ sunna Usman gbogbo ti yọ̀dà wọn ti kúlùmọ̀ náà سلاه فهو حرم بوجه الله والله في على إلى تبادع هو في على يرجع وتدي يوم الوان وما يروني بالنسبة للوقت في آه إن جمعه وتدي على إلى تبادع إذا أو أو بيجي رفوع بيجي لك أو ينتهي نستير شيطان وبعولاي هو الذي منع الناس من القتال سيدنا عثمان نقف يعني لا أما هذا فقد حمل أربعة من الشب شبان قريشي متلاطحين في الجماع هذا ستيل أمامين كانوا قريش هو دو قريش شبان إنه قريش وفرب أربع جبهة كانوا يدفعون عن الأطلاق وانت شعون يتعين وانت وانت وهم حسنة وانت علي سيدنا حسن عمر علي وعبد الله بن زبير عبد الله بن زبير ومروان بن حكم مروان وما حكم ومحمد بن حاتم محمد وما حاتم ما يعني صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته عقلت من قتل عثمان تلوى قتل عثمان قال الله أصلى الله صليب ورابع صلى الله على نبي الكريم وعلى آله وسلم نعم وعليكم السلام تلا نعم نعم Bí ó ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàbí àwọn Naam. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì lè kí hmm. Hmm. Ah, Mùsùlùmí wa Alùsùn náà tó fẹ́ kí wọ́n jùlẹ̀. máa táwọn yẹn fara balẹ̀ kírun ni. Ẹ kò di bá ti rà kí pẹ̀lú wọn. bá rí pé gbogbo orígun òun. Ẹmu wa, tí àwọn ti fẹ́ مسجد جميل أربعة الله أكبر سمع الله ومن عمده أكيد لنا نجي وقولي بكي خراب عليه لأنه كثير هنا كثير بكرا يقوم على كل بكرا في كوري جيد وعلى كل بين أمان كل كثير يكون جل في سجود إندي جي وعلى كم بكرا منه لكي بكرا ومن قول كثير هنا كي gbàgán àwọn èèyàn ibi tí ó máa kírun lẹ́yìn rẹ̀ ń bí àwọn ọ̀nà tún ẹ̀kẹ́ lẹ́yìn rẹ̀ ìgbọ́n ti ẹ̀gá ní bídà ó di ìgbọ́n ti ẹ̀gá ní bídà wallahu ta'ala alam náà àwọn alùpùpù sàlám tó Mm. Mm bára wọn àti ogun ààrẹ ọ̀rẹ́ ìdá ọ̀fẹ́ yìí. Hmm. Nígbà ni, oníkè má kẹrù lẹ́yìn wọn. Àwọn pé àfá àfẹ́dì sáàbì nínú fíkì súnà. Ẹni kàrí àhàtì sọ́lá jẹ́ alfa mọ̀kúdé wọ mọ̀kúfàtìk. Ìgbàkan ìrìnlẹ̀ ti ọdún yẹn bọ̀ ìgbẹ̀mẹ́ 90s ni. Alọ́dẹ̀ náà ti dúdú sí wọn kọ́ kéèdì nígbà ìfáwọn ìgbà kéèdì nígbà ọkọ̀ kí ìdí takílẹ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ bá lò wá nínú iṣẹ́ ọlọ́wọ́ bá lò wá nínú iṣẹ́ àwọn ọlọ́wọ́ ní kó yí kọlu kí ìdí ẹ̀tí kó sí kó pèsè bí mo ṣe wà níjọ́ ẹ̀ tó ọ̀rá kẹrù báyìí mẹ́bí ṣe tẹ̀lé ókè òjò ẹ̀ tó náà bá sá lù sí ọba yàrí pé ha mi rù kí lẹ́yìn gbéra mo ní ìrìn kí lẹ́yìn gbéra ti mẹ́bí ẹ̀rí ni wa mo dẹ̀ ní sílà kan pè ní ahàlùsùnjẹ́ sọ̀ràfíà kíkọ́ sọ̀ràfíà kíkọ́ ẹ̀la fẹ́ sọ pé mọ̀nsọ́là xalùkù mùpútẹ́lẹ̀ ìwọ xalùkù sọ̀ràfíà ó wà ẹni tó bá kí lọ́yọ̀ bí dà tó bá lè tún rẹ̀ sí ó ń tún sí gbọ́n bí dà kíkọ́ ẹ̀la fáyé sẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì mo sọ pé makọ̀kọ̀rá àti sọ̀lá tó àti sọ̀fásík rọ̀ mùpútẹ́lẹ̀ ṣe makuruhu ni kò sí haramun wọ́n ni makuruhu ni kíyàn kírun lẹ́yìn oníbídà àbí traffic ọdún tí wọ́n ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́bùsùwà àwọn sábà tó kí lẹ́yìn oníbídà ó di inú ẹ̀ náà ni ọ̀rọ̀ ibùdó ọ̀sán ni ti jáde ọdún bukari lọ́dọ̀ gba àdéhìsì wa ó di yé wa wọ́n ti gbàgbà ní òun gbọ̀ ní kùn ó di wa ó ti always àwọn yẹn máa fẹ́ ló sọ pé tẹ́lẹ̀ kiri àdéhìsì kákẹ́lẹ̀ máa àti láti ṣe ìbàdí bẹ́ẹ̀ kẹ́mọ́ òun òun òun kiri òdì àdìsí ni àkọ́kọ́ bá fẹ́ nu wọn mú ó di eyín òun kiri ìdí gbé wẹ̀ wọn òun kì í máa fi ní sọ nǹkan òun kì í kẹ́ ẹ́bílẹ̀ practically kí ẹ̀ put into practice wallahu ta'ala alam so àwọn sáwí yẹn tí wọ́n ti dáwí ẹ̀ bí wọ́n ti gbé láti lọ́yìn wọn kí lọ́yìn wọn àwọn ti dáwí wọn ó di yé wa wallahu ta'ala alam náà wàhálùkùmù sàlám Abi. àbí bí wo ẹni tó ẹkú lè jẹun wọ́n wá sí bọ́ọ̀lù mu kan ọwọ́ kí mo bí mo ọ̀kúbá nìkan ọwọ́ kí bí ọwọ́ kí bí mẹ́rin jẹ́ ọba kí méjì yóò tó kò náà sàlámà jẹ àbí yóò kò lẹ́yìn rẹ̀. ara ọ̀ ní kò ní sọ̀rọ̀ jẹ́ ojú kò lẹ́yìn rẹ̀ nípa ọmọ bóyá ìtúkọ́ kí bóyá ó ti di tíkì bóyá àti kí pátíà ní wọ́n kìí kọ̀ọ̀mọ̀ ní wọ́n kìí kọ̀ọ̀mọ̀ ní wọ́n kìí tẹ́lẹ̀ atlan owó tó wà kó ti mú tí ẹ̀kọ́ ẹ̀kọ́ kírun lẹ́yìn rẹ̀ àti wà kó ti mú gbọ́ àbí ti mú ọ̀rọ̀ yìí ló mú ní àbí àgbẹ̀ wọn pè kí ọ̀rọ̀ yìí náà gbàgbé wọn pè ọ̀rọ̀ yìí ó di ẹyin bẹ́ẹ̀ rárá ó di ẹyin gbogbo nìyẹn àwọn ìbọn tó bá kí lẹ́yìn ó gbà kí náà ni ọgbà wọn tí àtàǹgbà yìí wọn ni aláàzídù lákún bá ìwọ ni wọn ètò bá tún bàtì dé àdàmú wọn ni àti àti lẹkùn bá yàtọ̀ rẹ ó di ẹyìn dídẹrẹ nìyẹn. Ah. tí ká sọ fún ìwà gbọ́ngbò ẹnu àníkọ́ àti nítorí pé ìjọsẹ̀ rẹ̀ tí wáyé mọ̀tò bẹ̀rẹ̀ náà kọ́ yẹn ó kọ̀ bẹ̀rẹ̀ sí kí ṣúgbà ní ọdún kí fàtíà ǹdẹ̀ lọ́gbà ìmọ̀ pé fàtíà wọ́n fẹ́ mú rákà yẹn padà ó di kó wá fọ́sà bàbí ń dàbí báyá tí ìjọba rẹ̀ sọ̀rọ̀ sí wọ́n lọ́ọ̀ tẹ̀lé nígbà méjì owó tó ti fi so àwọn àti ìtumọ̀ tó fẹ́lẹ̀ wọn kò kí náà ni tabi'i àà òkèjì bẹ́ẹ̀ wọnù ó di wà wallahu ta'ala ìṣẹ̀rọ yóò dìbò kìí mú náà wà á nìkú sẹ́rẹ́ àbẹ̀rẹ̀ fásitì ọ̀gágun bẹ́ẹ̀ kẹ́kẹ́ rí rẹ̀ àbúkọ̀dá Mm máa láǹkà sí tẹ̀lé táwọn Wọ́n kí lẹ́yìn wọn láti fún wọn kí mọ̀ ní kí lẹ́yìn rẹ̀ ní sáàsìkì Wọ́n ti dédé, àwọn eléyìí mú fún mímú sìgá àbí mú tí ìgbé ń jalè. Sáàsìkì dẹ̀ hàn, ìgbé wáyà fún láti. Àwọn ní kí lẹ́yìn rẹ̀, fine aláàjì tí wọ́n náà ti dédé wọ́n á kírun lẹ́yìn rẹ̀ fún átùmù kí eléyìí níbi dáa ó di yé nà wọ́n á rí kún sàrán dìlà. Àwọn oríṣi wọn ní ọkùnrin kò bẹ̀rẹ̀ lọ. Àwọn oríṣi ojú ọkùnrin kò lè fi níyàwó ìyàwó èyí obìnrin náà fún ẹ̀ fún ọkùnrin lọ́kọ̀ fún ẹ̀ fún àwọn ìbọ̀kùnrin gbogbo èyí ọkùnrin ọmọ yẹn wọ́n á tẹ̀lé gbogbo yẹn. àwọn ọmọ rẹ̀ àti ìyá káwọn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó léèrè pé àwọn oníyẹ̀dọ̀gbọ̀n. ìyá yóò kí kú.

ìdáyà wọ́n rọ̀ fáwọn wọ́n wà kọ́ sípò ọmọ tó ní nà kò lẹ́lò nílò àbí áàfù ni ọmọ tí wọ́n fi ẹmọ ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ ni ọkùnrin ni olóni gbogbo ẹ̀ kókò wọn kan lẹ́nu ẹgbẹ́ bú ní nǹkan ló mú yébù ní nǹkan ó di yé nà áàfù ni mo bẹ́ẹ̀ ni Tí ọba wáyé náà ní àwọn ọmọ yìí, àwọn ọmọ yìí, fún wa fún ìyá yẹn òkè ọmọ rẹ yá yẹn nínú dúkìá bí yá yẹn jẹ ọbẹ tó ti fẹ nígbà bí yá yẹn fún gbàdàgbà yẹn fún so ọmọ tí wọn ti yẹn fún ọmọ rẹ àwọn ọmọ yìí tí wọn fún ní òkun yá yẹn ní. ẹ̀tọ́ rẹ̀ ọ̀nà kọ̀ọ̀kan tó yẹ ní àìsàn ìgbà ní ẹ̀rọ kọ́ọ̀dù ẹ̀rọ kọ́ọ̀dù wọn gbà fún un. Hmm. ọkùnrin tí ó jẹ́ ẹ̀kan àbábùrú ìfẹ̀ẹ́kì àwọn tó nígbà tí bàbá ti nígbà tí òun ló kú láti kí ó lọ́mọ obìnrin ó ọkùnrin báwo ni ogún ti kan ọmọ obìnrin ọmọ ìyá rẹ̀. ọlọ́kùn ìdí mọ̀mọ́ ọlọ́kùn. wọ́n àwọn olókùnrin ọmọkùnrin ẹlọ́kùnrin ọ̀hún ọkùnrin yìí bímọ ojúfẹ́yàwó ti bímọ obìnrin náà ti lọ́kọ ó ti bímọ làwọn ọmọ ìyá yẹn ọkùnrin yẹn ló wá kọ́kọ́ kú. ìyá yẹn nínú owó yẹn àwọn ọmọ ẹ wọn. ẹni ọmọ ìyá rárá o ìjọba yẹn rárá o bá mi àmì àmì ọyìn gbọ́ ni bá mi gbọ́ yìn gbọ́ bẹ̀rẹ̀ ní gbọ́ ẹ̀yẹ ni ó lọ́dọ̀ sí ẹ̀sìn bèrè nu wọ́n ní sòrò ẹ̀sìn bèrè ni àbí máa wí. ìdílé kan mọ̀ ìyá yẹn ní ogún àwọn ọmọ yẹn wọ́n ní ogún ọmọ yẹn ọmọ yẹn ni òṣìṣẹ́ kan ọmọbìnrin tó pé ọmọ oníkọ̀ọ́bìnrin lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ̀ wáyé rárá ẹ̀gbọ́n yé ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ̀ wáyé rárá dọ̀rọ̀ yìí ẹ̀sìn gbọ́ níjọ́ kílọ̀kan ní ọ̀rọ̀ yìí kílọ̀kan ní ọ̀rọ̀ yìí ó di ẹgbẹ́ gbọ́ yé ni ó ní ìyá ni ọkọ̀ tiẹ̀ ti kú wọ́n bí ọmọ méjì ọmọ ọkùnrin kan ọmọbìnrin kan ọmọbìnrin ti níyàwó ó ti lọ́kọ ọwà lé ọkọ ọkùnrin náà ti níyàwó ìyá ọmọkùnrin yẹn lọ́wọ́ á kú ọmọkùnrin ti ní àwọn ọmọkùnrin ọlọ́bìnrin kò sí àbúrò rẹ̀ mọ́ àbúrò rẹ̀ kò nígbà ìyí ẹnìkan nínú ogún yẹn àwọn ọmọ rẹ̀ ọmọkùnrin àti ọmọbìnrin àmì wọn ogún yẹn kò sí àwà sit out ìbúnìkà ló wà bónìkà kò sí kàmá kó ìbọn gbòǹgbò kílọ́bẹ̀ níbẹ̀ kò sí kàmá bẹ̀ náà ó di eyín ó di lọ nìyẹn tí ayẹ̀ bá wá kú àwọn olówó ní áàfù tó bá fílẹ̀ tí ìyá tí ẹ̀ bá kú òun ní kíkù ní ọmọ ìyá yẹn ẹ̀bí ẹ̀ ló ní áàfù mọ́ta àwọn ìmọ̀tò ìdí ọjọ́ ti gbọ́ rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ kú finish tó kọ́ fún ìṣòro